jìbìrìlù ọba gba fèrè láàrin gbogbo ayé ti tí ẹsẹ̀ ó pé tí ò ní sí lágbájá lọ su lágbájá lọ tọ̀ lágbájá lóde ọmọ lágbájá lóde ìyàwó lágbájá ń bẹ mọ́tíláṣí ń kírun lọ́wọ́ ọjọ tí ò ní ku ẹnì kankan gbogbo ọlọ́pẹ́ wọ́n. sí gbangba ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ni jìbìrìlù ó wí bẹ́ẹ̀ tó wí bẹ́ẹ̀ gbogbo iye àwọn ata kẹ́kùrá ni àwọn abọ́ sẹ́rí fídì. àìmọ́ yàtọ̀ ìrọ̀hàmánì. níwájú ní gbangba wájú ọlọ́run gangan ọ̀rọ̀ ọjọ́ àti àwọn ènìyàn sọ fún ọ wo àwọn àtò mm. sọ́pàn sọ́pàn. Mm. bábọ̀. láà kálukú ọ̀sẹ̀ símú ẹnìkan kan ò ní sọ̀rọ̀ la yatakallamuna. illa man azina lahu rahmanu wa qala sọ́wọ́. bẹ́ẹ̀ni tèmi náà ṣe ń ṣe belebele yìí wọn àbí àmì dá mọ́ bẹ́ẹ̀ sọ yìí ní rí sọ. ẹnìkan ò ní rọrọ̀ sọ́njọ́ náà àfẹ́ni ọba àmì bá tọ́ka sí pé ìwọ sọ. So tó sọ pé ìwọ sọ́ọ̀nì kò ní sọ ní tí ọ̀dà torí pé tó bá sọ aburú aburú òsèlè kan náà rere lòun náà sọ bẹ́ẹ̀ ni gbogbo owó tó sí gbangba wájú ọlọ́run níjọ́ àlìkìyàmà. àpá kọ́mọ̀ nàbí yìí wà ìdá ọ̀dàlẹ̀ ìsàlámù láyàtàkàlámù ahàdùn mílíọ̀nù àti. salamu. anabi dawuda. aleyhi salatu wa salam. òun náà máa wà ń bẹ pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀ ẹnìkan nínú wa ń jọ náà kọ lọ́rọ̀ tí ó sọ àfi ẹni tá a bá yọ̀ǹda fún kí ó sọ ẹni tó wà á kọ́kọ́ yọ̀ǹda fún jọ náà ó nà anabi wa dawud. aleyhi salatu wa salam. ẹ kó lò lọ́wọ́. ìkírà wo wàá rí fún wo àṣìwá sọ fún dáúdà kí ó sọ ẹ rí i pé kùránì ti já mà wípé ẹnìkan ò ní sọ̀rọ̀ ńjọ́ náà ọwọ́ láfẹ́ ni tí wọ́n bá yọ̀ǹda fún ọwọ́ lẹ́ni tí wọ́n bá yọ̀ǹda fún kọ̀ọ̀kan la sọ wá àbà nítorí dáa ni ó sọ níjọ́ náà ọlọ́wọ́ wa yọ̀ǹda fún dáúdà. aleyhi salatu wa salam. pẹ̀lú ọ̀nàbí dáúdù ìdè yóò wá wa sọ fún un pé àárín àwọn tí wọ́n gbogbo àwọn tí ọ̀ka kùránì jọ náà àwọn náà ń bẹ́ẹ̀ njọ́ àlìkíyàmá o àmọ́ wọn ò ní sọ káwọn ó dìde wọ́n ní kí wọ́n máa wòran sọ̀rọ̀ pé ilé ayé rẹ̀ ọ̀dà wọ́n wà ọ́ wà wájú ọlọ́run ọ́ wà wà nú ẹni tí ń wòran. àtọ̀ wáyé wá wòran. torí torí sọ ọ́ yẹ̀yẹ́ ni pé o tọ́mọ rẹ bá ti ké yóò tún ayé gbogbo ẹbí yín ṣe. mo sọ ńlọrin jọ ní mo ní gbogbo ẹ̀yin mágàjí mágàjí ẹ pé kọ́nfẹ́ǹsì agboolé ẹ máa wá bí gbogbo ọmọ ẹlẹ́kọ̀ọ́ kan pé sọmọ tiẹ̀ ké Kùránì sọmọ rẹ ṣe wòlímọ̀ mo ní tẹ́ ẹ bá fi lè ṣe ọdún mẹ́ta tẹ́ ẹ ṣe wòlímọ̀ fọmọ nínú fámìlì yín lọ́dún mẹ́ta ọmọ kẹ́kọ̀ọ́ parí Kùránì kẹ́ ẹ lè ṣe sàádà. lẹ́yìn ọdún kẹrin ilé yóò kólapsì torí pé malẹ̀ ti kó mbẹ́ ní tí ọba ti sí malẹ̀ kùránì mọ́ ẹ àánú rẹ ń ṣe mí ọmọ rẹ ò ké kùránì àbí <laughs> máa ka o ọmọ rẹ ò kárí kùránì ilé ayé rẹ ń dókùnkùn bọ́nu o bó tilẹ̀ òkú gbèsè ayé rẹ ó tó bọ́mọ kan ṣoṣo bá ti ké yẹn ju ìmọ̀lẹ̀ padà débẹ̀ mọ̀ kun. sọ fún anabi dáúdà. aleyhi salatu wa salam. ìwọ dáúdà ikra u ikra u. ké kùránì fún wa. wàlí tó àṣìwà ti kọ́. mọ́kè mọ́kè jẹ́jẹ́ kéjákè kí gbogbo wọn gbọ́ bẹ́ẹ̀ ti ń sọ bẹ́ẹ̀ káwọn ọmọ ọmọ kéjákè lẹ́ẹ̀kan o. inú jẹ́ kí làákàyè mi tètè lọ bí ọ̀rọ̀ yìí torí mo ti fi wé ọjọ́ àkíyàmọ̀ tọ́ba mi ọmọ pé àwọn alárùkúrá ni pé ẹ ké naam. táàkì àwọn kó lọ́wọ́ àhídì mi ni wọ́n bá àlìyábọ̀wọ́ ta'ala. nàbì dáúdà bọ́bá wa ké kùránì tiẹ̀ tán ọlọ́wọ́ wa ní gbogbo ẹ̀yìn alul kùránì tẹ́ ké kùránì láyé bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí ẹ̀ tó bẹ́ẹ̀ ti ní káwọn ọmọ alárùkúrá ni ó tó lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni wọ́n tó wa ní gbogbo yín tẹ ẹ̀yin alákùránì láyé yìí ẹnì kọ̀ọ̀kan yín ẹ máa ké kùránì bẹ́ẹ̀ ti ń ké láyé. máa àlè àbọ̀wọ̀ tààlà. irú súrà tó bá mọ̀ wá ké ní gbangba wájú ọlọ́run kárí. mi kàlà mi. irú àyà tó bá mọ̀ wá ké ká gbọ́ sọ̀rọ̀ pé ẹ̀rí bu ni ọ tó o bá jẹ́ mùsùlùmí tó o mọ̀ fatia fatia nìkan. á pè ọkọ pé bá tí a wò sì jẹ́ mùsùlùmí ẹnu rẹ tó wá ń gbọ̀n àti rẹ wọ. o tó wá rẹ́rìn. ọ̀rọ̀ o tó wá mọ̀ o tó wá a ti ake tọ́lọ́wọ́ pé kálukú pé wá ké ntọ́ ọmọ ọlọ́wọ́ ni gbogbo èèyàn ẹ̀yin tẹ́ ké kúránì láyé kálukú yín ẹ máa ntẹ́ ẹ bá mọ̀ láyé nu kí n máa gbọ́. tẹ̀kọ́ máa fi ọ̀rọ̀ alikiyama yìí máa fi wé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ tí ń ké Kùránì pẹ̀lú bàbá wa Sheikh Sakur Sheikh Maskur ọlọ́wọ́n sọ fún àwọn tí ń ké Kùránì yẹn pé bẹ́ẹ̀ bá ṣe rí Kùránì yìí ké tó bẹ́ẹ̀ ni màá ṣe fún yín láwọ̀dù. Allahu Akbar. aláwo sì ní sáwùtì yìí. bí ohun yín bá ti dùn tó bẹ́ẹ̀ lèmi ọlọ́wọ́n ṣe fún yín láwọ̀dù. wọ́n náà gàmọ́ ti bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá ti ran ẹnu máa tó hmm. tẹ́ ẹ fún yín níbi tó ti yẹ ká ẹ fún yín tẹ́ ẹ pariwo níbi tó ti yẹ ká ẹ pariwo ẹ fún sẹ́dà ní sẹ́dà ẹ fún kẹ́sìrọ̀ ní kẹ́sìrọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe é tó bẹ́ẹ̀ lẹ́sìn gba wọ́ọ̀dù tó wájú èmi ọlọ́run. wà á kóso ìhìn. bẹ́ẹ̀ bá ti wá fi bẹ̀rù ọlọ́run kéto ẹ wò bẹ̀rù ọlọ́run tẹ́ fi kọ́ àwọn ọmọ wọn. ọmọ kan bẹ̀rẹ̀ kò tí ì káyà mẹ́ta ó ti fẹ́ mọ́ sunkún tẹ̀ ń ké ẹ̀ ti ń sunkún ọlọ́wọ́n máa sọ fún gbogbo àwọn alákùránì pé bọ́ ọ bá ti fìbẹ̀rù mi ké tó bẹ́ẹ̀ ní í ṣe àwọ́dù ẹ lónìí. wọ́n bàtà kúrì. mọ́kẹ́ bọ́ ọ bá ti wá ronú ọlọ́run ń pa rẹ̀ táwọn èèyàn náà rí ronú rẹ̀ rò ń pa rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe gbà tó lónìí. wà á bá àmúlì i. má bọ̀ má bọ̀ má bọ̀ ẹ̀kọ́ ló wà òtá rẹ̀ yáàlì. eléri rẹ̀ yẹn pariwo pé Allahu Akbaru Allahu Akbar gbogbo àwọn ọmọ àlìjẹ́nà tá a ké Kùránì níwájú ọlọ́run jọ náà kálukú ọmọ wa ké e tàbá wa ké e tán tinú ọlọ́run dùn ẹ wá gbọ́ àwọ́dù tó fẹ́ fún wa kí náà wá wí. yẹ́wọ́ mi àtàrí fún mi ni àṣà fi. abdulsalami kí ló ní yóò pè wá. yá ahali. àwọn ọdún àkọ́kọ́ tọ́lọ́wọ́ kọ́kọ́ fún wa nu. gbogbo àwọn alákùránì ó kọ́ tọ́lọ́wọ́ sọ wá ń jọ́nà ni pé yá ahali. yá ahali. àwọn olùgbé ẹ̀yin tèmi. àwọn tèmi. ẹ̀yin tèmi ọlọ́wọ́ ń nawọ́ sí gbogbo ayé ni àwọn tèmi nu àwọn tí ò kékùrá nínú wọn máa bàjẹ́ torí kò ní pè àwọn ní tiẹ̀ yóò pè wá ní yá ahali. yá ahali bí bàbá ọmọ mùdírù bí ti ń pe àwọn alárùkùránì yìí mọ́ rẹ̀ báwọn ọmọ mi tí mo kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ pe gbogbo wa pé yá àlì. yá àlì. ẹ̀yin tèmi tẹ dá ọ̀rọ̀ mi mọ̀ tẹ mọ tí mo ní ẹ wá ṣe láyé. àtàrí kú mẹ́mọ̀ ni àṣàdá ilé ìkọ́ fi dárì dùnìyẹ. ọ̀rọ̀ ẹ máa wọ àwọ̀dù ẹlẹ́ẹ̀kejì wa bí wá pé ẹ̀yin tèmi. àtàrí fóònù. ǹjẹ́ ńgbà tẹ́ ń bẹ láyé tẹ́ fi ń ké Kùránì yìí. ǹjẹ́ ní àwọn kan tí wọ́n fẹ́ràn yín. mani asana ilaykum fi dari dunya. ǹjẹ́ ńjọ́ tẹ́ ń ṣiṣẹ́ alukurani. ǹjẹ́ láwọn kan tó hẹ́pù yín. mani asana ilaykum fi dari dunya. ǹjẹ́ rí àwọn kan tí inú wọn dùn. tí wọ́n gba tiyín. tí ń tẹ̀ ń ṣe tí wọ́n fún yín ní sọ́pọ́tì. ọlọ́run ní ọmọ bíi àwọn alákùránì bẹ́ẹ̀. fàkúlù náà oh, na àmú. Um. Ah, lẹ́ẹ̀kan náà ládàáhùn pé a níwọ̀n. làwọn yà ọ̀gbà náà. ẹlòmíì ò ni ìyá mi àti bàbá mi àwọn ni wọ́n jẹ́ ń ké. náà. Uh, ní mi ọ̀fẹ́ ń ké kùránì girama ní ọgbà. ọmọ mi ò ní eléri ibú ń ọlọ́run ní òun ní bàbá rẹ̀ bàbá òun lójú òun orí kùránì ké. wọ́n pe wọ́n pe pàdé òbí ilé kéwú kí màmá rí bàbá òun náà ni ọ darí ibi iṣẹ́ síbẹ̀. nàámù. nàámù ọ̀nà. ọmọ mi wọn jọ pé ah, bàbá eléríire fi tì mí. bàbá. ọmọ mi ò wípé ah, eléri ibú ń dádì o. yẹ rí. kò sí tọ́ka dádì ń bí ọ̀rọ̀ àlùkò lẹ́yìn kí wọ́n owó alamisi wọn. inú tiẹ̀ máa bí dádì bí wọ́n bá tiẹ̀ gbọ́rọ̀ àwọn àfáà wọn láwọn gbọ́ táwọn àfáà yẹn. owó alamisi kọ. àmọ́ wọn lóhun ìyá mi lè lérí yóò sanwó Wednesday hmm. yóò sanwó Monday bípàdé òbí yá mọ́mì mi ni ó lọ. mòlúdì. bí mòlúdì yá mọ́mì mi ni ó lọ. ìlàtúlù kọ́dírì. bí wọ́n níta ni ó gba kùránì mọ́mì mi ni ó gbà. bí wọ́n fẹ́ ṣe ìlàtúlù kọ́dírì mọ́mì mi ni ó gbà. ramadan lecture. gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ alukurani mọ́mì mi ló dúró tì mí ń bẹ́ẹ̀ ọmọ mi ò sọ bẹ́ẹ̀ fọlọ́kùnjọ́ náà. náà máa wá sọ pé ní amúyárọ́bà náà bá ń kọ́ mọ́sálásí àwọn kan ni wọ́n ń dá wa lóhùn. nàámọ̀ yẹn àwọn kan náà. bá a bá ń kọ́ lé kéwú àwọn kan ni wọ́n ń dá wa lóhùn.